Exercise 1, columns 3 and 2. Ó ń kọ́ ìwé. Ó ń kọ́wé. Ó ń kọ ìwé. Ó ń kọ̀wé. Ó ń ó ń najú ó ń nọra ó ń nọra ó ń rán aṣọ ó ń ránṣọ ó ń sùn ó ń sùn ó ń ta ayò ó ń tayò. Exercise 2, columns 1 and 2. Kọ́ à ń kọ̀wé kọ́ à For fọ̀ à ń fọṣọ nọjú à not you nọra anọra rán aránṣọ tayò antayò. Exercise 2, columns 2 and 3. À akọ̀wé à ń kọ̀wé akọ̀wé à ń fọṣọ afọṣọ à ń nọjú a nọjú à ń nọra. anọra àránṣọ aránṣọ àǹtayò atayò. Exercise 2, columns 3 and 2. Akọ̀wé Àǹkọ̀wé Akọ̀wé. à ń kọ̀wé a fọṣọ à ń fọṣọ a nọjú à ń nọjú a nọra à ń nọra a ránṣọ à ránṣọ. Atayo, antayo, and the vocabulary supplement for unit 16